alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah akí ẹ̀yin olùgbọ́ alẹ́ káàbọ̀ sórí ọ̀tún ètò al-ilmu nurun ètò tí ó ń dé sí ti gbọ́ wa láti iléeṣẹ́ tí a ti ń gbọ́ yìí ní déédéé àkókò yìí láti gbà tí oṣù ramadan tó ti bẹ̀rẹ̀ abu sumaya murtada alim ò ní orúkọ tèmi imaamu imaamu sulaiman hamza náà tún wà ń bí tá ṣètò lónìí a tẹ̀síwájú níbi tí wọ́n bá wa fi àdàgbà ètò rọ̀ sí lánàá ìyẹn ni àlàyé tí wọ́n ṣe fún wa lórí ìwà dáadáa tí a mọ̀ pẹ̀lú iṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wọ́n ṣàlàyé fún wa bánabi ṣe jọlọ́kàn kẹ́ olójú àánú sí èèyàn sẹ́rú sẹ́ranko kó lè jẹ́ ẹ̀kọ́ fáwa náà tá a jẹ́ ọmọlẹ́yìn ànábì náà àwa rí yanjú tán lánàá léni àtúntẹ̀síwájú lórí àlàyé yìí kan náà ni kó lè yé wa tán pátápátá ìmọ̀ọ́mọ́ tó tẹ̀síwájú láti ṣàlàyé fún wa lórí tó tó yẹ ká mọ̀ lórí kókó ọ̀rọ̀ tí wọ́n fi ń bá wa sọ̀rọ̀ yìí. bákan náà má jẹ́ àgbàgbé pé ètò tá à ń gbọ́ yìí àjọ tí a mọ̀ sí Markazul Qalbi Salim ni wọ́n ṣe onígbàwọ̀ ètò yìí the Pure Heart Islamic Center tó wà ní jọ̀ǹkú Ìbàdàn níbí báyìí náà ká pè sórí nọ́mbà tá a mọ̀ yẹn zero zero two seven two seven four one one two a ní ìbéèrè àbí àti ẹ̀fẹ́ mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn wa àbí nípa àjọ tá a sọ yìí ká pè sórí ẹ̀rọ ìbánisọ̀ tá a sọ yìí àbí ká fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí nọ́mbà yìí àgbọ̀ èsì pẹ̀lú àna ọlọ́run ìmọ̀mọ́ bá a bẹ̀rẹ̀ ètò náà bisimilayi. asalaamu wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. alhamdulilah wasalaatu wasalaam ala rasulillah wa baad. adọ́pẹ́ fún ọlọ́run. alhamdulilah. àtọ́wọ́ kí a ti jẹ fún anabi muhammad. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa alihi wa sallam. gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàyé fún wa gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí à ń bá lọ lánàá nípa ìhùwàsí àti ṣíṣí tó yẹ ká kọ́ lára anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀gá àṣìṣe òun náà ní ìṣesí àánú níta pé ní àánú kò ní pé kí dáadáa kó máa ti àtọwọ́ èèyàn bọ́ sí ọ̀dọ̀ ọmọlàkejì yàtọ̀ fẹ́lẹ̀ yìí ẹni tó bá tún wá jẹ́ ìbànújẹ́ fún ọmọlàkejì kéèyàn máa mú kúrò fún ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ni anábìwá Muhammad sallallahu alayhi wa bilmu'minina ra'ufun rahim aláàánú oníkẹ́ òun náà ni anabi muhammad fún àwa tí a jẹ́ mùmínì ẹni tó náà bá fẹ́ jọmọ anáyẹ anabi muhammad nítòótọ́ ìkẹ́ yìí ó gbọdọ̀ jẹ́ nínú òròyìn tiẹ̀ náà láfi ṣe àlàyé lánàá oríṣiríṣi ọ̀nà tí a fi gbọdọ̀ máa ké gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ibi tá a kàn tó fi kún ní ṣókí lẹ́nìí òun náà ni pé nínú òkè tó yẹ kéèyàn ò ní àmọ́ àdéhùn kan wá lánàá níṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ yà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí kan nínú àwọn sàhábà tó ń lu ọmọ ọ̀dọ̀ ẹ̀ lálùbami ànábẹ̀ wa ń kọ́ṣán rẹ̀ ànábẹ̀ ń sin lọ́wọ́ pé má ṣe bẹ́ẹ̀ mọ́ tó gbé agbára ọlọ́run bá subhanahu wa ta'ala ó káwọ́ náà tó bá gbára àti ẹ̀ṣẹ̀ kọ́ mọ́ ẹ pé àánú ni nínú àánú náà ni pé àwọn tá a pè lọ́mọ ọ̀dọ̀ àwọn tó wà lábẹ́ wa yìí ànábẹ̀ fala tukallifuhum ma yaklibuhum ní tó bá ju agbára wọn lọ níṣẹ́ ànábì ní kẹ́ ẹ má fún wọn má ti torí pé ìwọ ló ń sanwó rẹ má fún níṣẹ́ tí o lè ṣe nínú àánú fún ìyàwó ẹni wọn ni pé ń tágbára rẹ ò bá gbé nínú iṣẹ́ àní fún un nínú àánú fún mi ẹni òun náà ni pé ẹni tí ò bá lágbára àní torí pé wà ní bàbá ká ní dandan gbọ́dọ̀ ṣe torí pé Ọlọ́run subhanahu wa ta'ala kò bá láàánú lọ ni anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìyá lọ́dọ̀ imam muslim àti ibn majah ó ní ma daraba rasulullah sallallahu alayhi wa sallam biyadihi shay'an qattu ó ní ànábì ò fi ọwọ́ rẹ̀ alápọ̀nlé kò fi lo nǹkan kan rí ẹlòmíràn pàpàpà ó ti gbọ́mọ anas bin malik náà níbi kì í ṣe bẹ́ẹ̀ illa an yujahida fi sabilillah ìgbà tánábì máa ń lo ọwọ́ rẹ̀ òun náà nígbà tó bá lójú ogun ẹ̀sìn tó pọn dandan pé agbọ́dọ̀ sádọ́wọ́ sáwọn ọ̀tá ọlọ́run ó ní wàlá daraba khadiman ànábì ò ná ọmọ ọ̀dọ̀ rí wàlà mùrọ̀tẹ̀n débi pé yóò nà ìyàwó sallallahu alayhi wa sallam àrínú mùsùlùmí lẹ́ni tí ń nà ìyàwó ẹ̀ lára pé kọ́ láàánú tí ń nílẹ̀ à torí àlànà bí sọ láyé anábà Muhammad àwọn tí wọ́n nà ìyàwó wọn anábì ulaika laysu bi khiyarikum anábì làwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n sì ní tó lóore wọ́n sì ní èèyàn wọ́n yìí sí ní èèyàn yìí nínú ẹni ẹ̀sà láàrin àti nínú àánú ó dórí pé ká má nà má nàkúnà nínú ni torí ẹ̀ ló fi jẹ́ pé nínú òfin ẹ̀sìn èèwọ̀ ni kéèyàn na ọmọ lẹ́gbàá tó kọjá mẹ́wàá ẹ bá ṣe rí ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ nítorí pé kẹgbẹ́ ó kọjá mẹ́wàá fọ́mọ èyíkéyìí ẹ̀ṣẹ̀ tí ọba rẹ̀ kọ́ṣẹ̀ nígbà tí ò ṣẹ̀ sí kankan nínú ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ kàbáìr eléyìí nínú ọ̀rẹ́ tí ọ̀la àmì wọn ṣe lójú kan náà Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀nà tí wọ́n ń gbà bá àwọn ọmọ wí ọ̀nà wáàzí ọ̀nà kánábí pẹ̀tù sí wọn nínú kánàbí ó sọ̀rọ̀ ọlọ́run fún wa ànábì máa ń ṣe kì í ṣe pé ká lu ọmọ gbàgbàgbà ẹni tí ò bá láàánú ni máa ń ṣe báyìí àánú yìí gẹ́gẹ́ bá ti sọ yóò kárí ọmọ kódà yóò tún kárí ẹrú náà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó kọ́ alẹ́kọ̀ọ́ náà ni pé àwọn tí wọ́n jẹ́rú wa ká máa ṣàmójúkò fún wa kódà àwọn abílẹ̀ rẹ̀ ẹ̀mí ló ní ká ṣàmójúkò fẹ́rù wa lójúmọ́ ànábì ní sab'ina marra ẹni tó bá jẹ́rú ẹ fún tó bá ṣe mistake ẹ fún nígbà àádọ́rin seventy times bàbá wa ń sin àmójúkò òfẹ́rú nígbà àádọ́rin ẹ̀mí ló lásán àmójúkò ọ̀fọ̀mọ́ tàbí nù kílélẹ̀ bilmu'minina raufun rahim anábì jọ lọ́kàn tẹ̀. wípé bó ọmọ rẹ tó bínú rẹ bó o ló ṣe wá nà tí ó fi ṣe léṣe tí ó fi bẹ́ lórí tí ó fi bẹ́ lójú nínú pé èèyàn ọ̀la nínú pé èèyàn ò mọ̀ túmọ̀ ẹ̀sìn tá à ń ṣe náà ló wá. kódà anábì sallallahu alaihi anábì idha daraba ahadukum idha qatala ahadukum fali yashtani bil arábì kọ́ lẹ́yìn tí ó bá bọ́ ọmọ wí arábì ni kò sọ̀rọ̀ fojú ẹ̀ kí lẹ́ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ ń bẹ ìkẹ́ tó ń bẹ́ẹ̀ ń bẹ náà ni pé àánú náà ni tó pé tó bá fọmọ lójú ń kọ́ mẹ̀nìyìn náà rọ̀wọ̀ fún wa ìkẹ́ ìwà tún kú lórí èèyàn wàláyé ó tún bọ́ sórí ẹranko anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ti sahih ó ń bẹnu adabul mufrad náà anabi ni ọ̀dẹ̀bàtì sàdíà náà ti arábìnrin obìnrin kan sì di ẹni ìyà níwájú ọlọ́run látàlérí olódò kí ló ṣe pẹ̀lú olódò sàdíà ti orí ìṣòro olódò wa wà hátà máa tàtí tó olódò fi kó arábìnrin fàdákọ́lẹ̀ ti nà ó sì dọ̀mọ́ná látàrí láì àti àmẹ́tì ha wàsàkọ́tì ha ìdè àdàsàtì ha arábìnrin orí ìṣó tó fi sí yìí kò fún lóúnjẹ kò fún ní mímu wàláyà tàràkàtì ha táàkùlùmí kò ṣáṣì lẹ́yìn arábìnrin kò sì fi kalẹ̀ kó máa rẹ̀ lè jẹ́ ó túmọ̀ sí pé àwọn dábàá wa tá a fowó wara gan tá a bá tún sọ́ra a tún lè tàtàrà ọlọ́run kan bínú a gbọ́dọ̀ láàánú wọn nínú ká láàánú wọn ni pé kódà ẹni tó jágbẹ̀ tí ń sin adìẹ nínú àánú ni pé tó bá yẹ pé aago mẹ́wàá ló yẹ kí wọ́n jẹun má sọ̀dà aago méjìlá kó wá kó rìnrìn àrè ká lọ tó o bá rìnrìn àrè yẹn lọ ọlọ́run bí ọ̀rẹ́ rẹ nítorí pé nínú àwọn tọ́lọ́run bá kú sí kápá rẹ tó gbọ́dọ̀ láàánú wọn nìyẹn àánú débi dábàá ẹni tí ó bá ní dábàá débi wá pa kú ọlọ́run bó bèrè yóò bẹ̀rù ẹni bẹ́ẹ̀ léèrè anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam káfílẹ̀ ní pàtàkì pé àwọn ẹranko gan kan tó ṣe dáadáa sí wọn nínú àdéhùn àbí ọ̀rẹ́ àná ni bákan náà ara kọ́lẹ̀ nínú muwatta Malik ó ń bẹ lọ́dọ̀ mọ́ Bukhari náà ó ń bẹ inú adabul mufrad lọ́dọ̀ mọ́ Bukhari bákan náà àní baynama rajulun yamshi bi tariqin anábì lọ́kùnrin kan kọjá lọ lójú ọ̀nà kan idh ishtadda alayhi al-'atash arákùnrin òbí wa lé òbí wa bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ fàwájàdà bi'ran bẹ́ẹ̀ ló bá rí kànga kan anábìíní kànga tó rí fanazala fiya fashariba wa kharaja ó wá bọ́ sínú kànga nígbà tó bọ́ sínú kànga yìí ó wá ó mu omi ó bá jáde padà jíjáde tí ó jáde láti inú kànga tó kó sí tó ti lọ mú mi fáyidà kẹlẹbọ ni yẹlẹhàf ló bá rí ajá kan tó yọ ahọ́n dínú anabi muhammad sallallahu alaihi wa sallam ní ahọ́n yìí yọ ahọ́n dínú mina la atọ̀ṣ látara pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bárakùnrin ṣe rí ajá yìí فقال الرجل لقد بلغ هذا الكلب من العطش مثل الذي بلغ مني irú ìgbẹ́ tó gbẹ mí tí mo fi kó sísàlẹ̀ kànga tí mo fi lọ mú mi iná ní ibi ajá yìí tó pé kò sí dóró kò sí fami tí ó fi fa omi irun tó ṣe mí náà ni anábìrin fanazala albeirọ arákùnrin bá sọ̀kalẹ̀ sínú kànga famala àkọfà bàtà tó wá wọ̀ bàtà kófò sọ́ọ̀sì aláwọ̀ tó wọ̀ ó wà lọ́ọ́ fi pọn omi fún àmì sákàwọ́ bí fíì hàtà rọ́kìyà fàṣàkọ̀lì kẹlbà alábì ni ó wá fi ẹnu ó wá fi mú sọ́ọ̀kì aláwọ̀ ẹ̀ ó wá fi mú dání tó fi wá fọwọ́ méjèèjì gòkè nígbà tó dókè tán fàṣàkọ̀lì kẹlbà lọ́ba fàjà ìlú mi fàṣàkàrọ̀ lọ́ọ̀hù làwọ̀ alábì ni n tó sì ṣe ọlọ́run bá sì máa lóore fún un fàgọ́fàrà làwọ̀ ọlọ́run sì forí ẹ̀sìn ẹ̀jìn. bárakùnrin ṣe ṣe báyìí bá nàbí ṣe sọ̀rọ̀ yìí tán àwọn sàbíbá ni yá Rasulullah owó òjíṣẹ́ ọlọ́run wà inna lana fil baha'imi l'ajra síta bá tún ṣe dáadáa sí dáàbà á tún lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni anábì ni a fi kulli dhati kabidin ọ̀rọ̀ tí bá ti ń ajẹ́ gbogbo tí bá ti ń sẹ̀mí tẹ́ bá ti ṣe dáadáa sí ẹ máa gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run sànàbì tó kọ́ alẹ́ lẹ́yìn ṣe ni ó wà ní ká máa gbé sùnmọ̀ mi ká máa pọ́n malakeji ìlànà ẹni ni tó bá ṣe dáadáa sí dáàbà ó lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala sànàbì yẹn ṣe ni ó wà nítorí pé ìwọ jẹ́ àgbẹ̀ aládìẹ gbogbo àdúgbò ni òun á gbádùn mọ́ pẹ̀lú òun àdìẹ tiẹ̀ ó ní ah, bí wọ́n bá kú ni wọ́n kú o ọ̀wọ́ nǹkan ṣe sí ni tí wọ́n bá jẹ́ mùsùlùmí òdodo tó pé gbogbo tó bá ti ń ní ọmọ làkejì la anábìyẹn máa ń dọ́ọ̀rọ̀ mùsùlùmí máa ń dọ́ọ̀rọ̀ Allah ẹni tó bá fa ra ní mùsùlùmí anábìyẹn ọlọ́run fàlà ọlọ́run dẹ̀nira sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ náà gbogbo tí bá ń ṣẹlẹ̀ láti kápá wa tó bá jẹ́ pé bá ń jẹ́ nira fáwọn kejì èèwọ̀ nínú ṣẹlẹ̀ àti Islam àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹlòmíì yóò ní kí wọ́n lọ máa gbọ́n àgbàrá lójú títì kí wọ́n lọ máa gbọ́n yẹ̀pẹ̀ lójú títì àwọn alájọ ọmọdé aláàjì yẹ̀pẹ̀ tẹ́ ẹ̀ ń gbọ́n yìí yóò máa yóò padà yóò padà àgbàrá padà máa wọlé tí ọba wọlé kọ wọlé mùsùlùmí ò ní ṣẹlẹ̀ tó wí ẹranko ẹ̀nàbìnrin kankan à ń bọ̀ bọ̀ sí èèyàn kọ́nà bọ̀ subhanahu wa ta'ala kó mọ̀ sálẹ̀ sí ẹni kọ̀ọ̀kan wa kó mọ̀ sàṣewálẹ̀ tí ó fẹ́ ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká mú nínú sẹsẹ anabi muhammad sallallahu alaihi wa sallam wa kanilakun fi rasulillahi uswatun hasana. náà alhamdulilayi jazakallah khair adúpẹ́ kọ́nà máa san ustaz wa ní ẹ̀san olóore òun látún ti gbọ́ yìí ẹ rí i pé islam odidi ẹ̀sìn tọ́lọ́n fi ṣe ìkẹ́ fún àwọn ọmọ ẹ̀dá èèyàn kọ́lọ́n jẹ́ kí ìkẹ́ náà kó mọ́ kó túmọ̀ kó lékún ẹ̀ lórí ẹnìkankan wa ẹ̀kọ́ tó wà nínú ẹ̀sìn yìí tá a bá mú tá a ń lò pẹ̀lú ara wa pẹ̀lú ọmọ pẹ̀lú ìyàwó pẹ̀lú ẹrú pẹ̀lú alájọgbé aládùúgbò a rí pé nífẹ̀ẹ́ lálàáfíà gbogbo ayé ò bá wà kọ́lọ́dé a lè lo òfin rẹ̀ ẹ osaf èmi wá ní ìbéèrè níbi tí abọ́rọ̀dé a rí pé ìwà kan gbajúmọ̀ láwùjọ wa láyé òní àwọn èèyàn fẹ́ràn pé tí wàhálà bá ṣẹlẹ̀ nìkan wọ́n lẹ́nìkan ó já báàgì ẹnìkan gbà ẹnìkan wọ́n suspect ẹ̀ gbójú ọmọ gbé ẹnìkan kátó ní kátó fọ̀ wọ́n bá ti kì í mẹ́lẹ̀ wọ́n ti wá petrol wọ́n ti tọ́ sáyà sí lọ́rùn náà bá dáná sun irú ìwà yìí mọ̀ pọ̀ láwùjọ ṣe abẹ́ tá à ń sọ ìṣe kò wọlé síbẹ̀ pé ká má dùn rẹ̀ wọ̀n ní ẹ̀dá yẹn. naam bisimilayi alhamdulilayi wa salatu wa salam ala rasulilayi wa baad. ẹ̀rí ìjìyà kọ̀ọ̀kan nínú sharia islam ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ló ti ní ìjìyà ẹ̀ṣẹ̀ tí tábà lọ gbé jìyà tí ò sínú òfin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tábà lọ gbé sórí ẹ̀ṣẹ̀ tẹ́nìkan ṣe a tún tàtà rẹ̀ kó sínú ìbínú ọlọ́run ọba subhanahu wa ta'ala ní pàtàkì jùlọ yìí tẹ́ sọ yìí ètò gbajúmọ̀ láwùjọ òun náà ní káwọn èèyàn ká máa ṣèdájọ́ àtọ̀dọ̀ ara wọn èyí táwọn ilé ìbò ń pè ní jungle justice ká ti rò pé yóò mọ̀ pẹ́ tẹ́ bá ní kẹ́ rìn ní lámẹ̀tọ́ kẹ́ mo lọ sọ́dọ̀ ìjọba kẹ́ fún àwọn agbófinró ẹ̀jẹ̀ adá ṣẹ̀rí àfúnra wa ṣẹ̀rí àkọ́yìn nínú àsìlò èdè hmm. nínú ṣẹ̀rí Islam anabi muhammed sallallahu alayhi wa sallam nínú hadisi abdullahi bin mas'ud hmm. tá a sọ lẹ́ẹ̀kan yẹn abala kejì ń bẹ òní pé wọ́n ní anabi sallallahu alayhi wa sallam jáde nígbà tó wà dé lórí ìrìn àjò kan anabi kan lọ gbé bùkátà kan àwọn sábẹ́ ti wá dáná sun ilé àwòrìbẹ kan àwòrìbẹ kòkòrò tó ta wọ́n wọ́n dáná sun wọ́n dáná sun lé rẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi la yu'adhibu bin nar illa rabbun ẹnìkan kò gbọdọ̀ finá jẹ́ èèyàn yíyá ọlọ́run tó dání nìkan ló gbọdọ̀ finá hmm. jẹ́ èèyàn yíyá kọ́mọ̀jẹ́ tó jalè kọ́mọ̀jẹ́ kájọ èèyàn ní kò sẹ́sẹ̀ nínú ẹ̀fin ọlọ́run téèyàn lè ṣe táwa sun na ẹni tó bá sun yàn ná ẹnìyẹn ti takò fin ọlọ́run bá subhanahu wa ta'ala ah, ah. ó ti ṣèdájọ́ owó tara ti ẹnìyẹn táwa gbọ́ kákíyèsára ẹni tó jalè tá a mú tá a sun ẹni tó jẹ́ pé a suspect pé ó ṣe nǹkan kan láburú tá a mú tá a sún níjọba ilẹ̀ kí a mọ̀ gbogbo ẹni tó bá wà níbi ẹni tó sún ìlọlọ́wọ́ bèlè rẹ̀ mí ni. gbogbo ẹni tó ṣojú ẹ̀ ah, gbogbo ẹni tó bá táwọn tó bá wọn lọ́wọ́ ń bẹ̀ ènìyàn jẹ́ ìyẹ̀sẹ̀ rẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé kéèyàn ó jalè nínú òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdájọ́ rẹ̀ kì í ṣe kápá. nígbà tí àjẹ́ pé kópa náà bá ní ìní ìní yóò dé ọ̀dọ̀ àwọn aláṣẹ lásìkò gbogbo tó jẹ mọ́ ìdájọ́ apààyàn á ṣe nǹkan kan àwọn aláṣẹ ní Islam bí lọ́dọ̀ hmm. so kọlọn ba subahana taala kọmọsa sanu wa a ṣe lele kọlọn ko datu bẹ nin ko kan. azawasalamu